imani thumma ma'rifat wa tahara wa siya wa yajibu alayhi an yuhaf wa yajibu alayhi بسم الله الرحمن الرحيم آه tíra tí a fẹ́ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ó gbajúmọ̀ sí mọ́tínú mọ́tínú àkùdọ̀rẹ́ mọ́tínú àkùdọ̀rẹ́ في الفقه على مذهب السادة المالكية للشيخ عبد الرحمن الأخضري أفاتنا قوة رأيي من كبار سادات أو من كبار فقهاء المالكي المالكية وقنوع وعبافا لمذهب الإمام مالك ونوجه kí a máa gba ọ lásìkò nípa tẹ́rìjàmù wọn nítorí pa àti pín àwọn nǹkan tí a fẹ́ kọ́ yìí bisimilahi rahman rahim gẹ́gẹ́ bí ìlànà tí àwọn tí wọ́n máa ń kọ tírà al-kutab al-islamiyun nínú ìlànà tí wọ́n máa ń tẹ̀lé tí wọ́n bá ń kọ tírà òun ní bíbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run òun ní bisimilahi rahman rahim lẹ́yìn eléyìí. وصلى الله على سيدنا محمد قال وشك شك وأزواجه ونبوه محمد صلى الله عليه وسلم وآله وآله وصحبه وصحبه وسلم الحمد لله gbólóhùn wasallallahu ala sayyidina muhammad ẹrú àtàfẹ́ túmọ̀ rẹ̀ àdàbí kọ́lọ́n kó ṣèkẹ́ kó ṣèkẹ́ abẹ́ẹ̀kọ́ mọ́ọ́dì là á sọ ṣùgbọ́n a tún ní amúrò abẹ́ẹ̀kọ́ wa sallallahu ala sayyidina muhammad ìtumọ̀ eléyìí ẹ̀rì kó wá ní fílù mọ́ọ́dì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìsọ̀nà al-Qur'an abdullahi fi dọ̀rọ̀ jí qad aflaha wọ́n ti wọ́n ti jèrè hàn wọ́n ti jèrè kì í ṣe pé wọ́n ó jèrè sọ tí wọ́n bá mú ọ̀rọ̀ wá báyẹn ìyẹn túmọ̀ sí pé nǹkan tó ṣe wípé tàhákùkù òkú nǹkan yẹn nǹkan yẹn o ó ti wáyé ó ti ṣẹlẹ̀ bí ó sì ṣe máa rí náà ni so falidali la ó kọ̀rọ̀ jù. وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم ọlọ́run ọba bá wa ṣèkẹ́ṣègẹ̀ nítorí pé òkulẹ̀ ti parí rẹ̀ lórí anabi sallallahu alayhi wa alihi wa sallam yusta'malu al-fi'lu al-maadi nǹkan yóò ti ṣẹlẹ̀ àbí nǹkan tó ṣe pé ó ti súnmọ́ tó fẹ́ ṣẹlẹ̀ kọ́d kọ́ ọmọ ti sọ̀la kọ́d kọ́ ọmọ ti sọ̀la ìjẹgbẹ́ ẹ̀ tí gbẹ̀rù dúró ìjẹgbẹ́ ìrùn ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ti súnmọ́ kó bẹ̀rẹ̀ wọ́n á sì tún máa lò nígbà míì fún nǹkan tó ṣe wípé ìgbàgbọ́ nínú ọkàn wa ò nípa àgbà pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ nǹkan yẹn bí ó náà nìyẹn inna Allah àwọn ọmọláyé ó awí o. Ah, ní ah, kò ṣe fún o ọlọ́run kò lẹ́ ń sàṣàlátù fún anabi sallallahu alaihi wasallam wa salatu tọlọ́run sì ṣe fún anabi sallallahu alaihi wasallam òun náà ní kò ọlọ́run ọba oríṣi fún ó ń ṣe ìkẹ́ fún ó ń ṣe àlékún ìyọnu rẹ̀ fún anabi sallallahu alaihi rabbil alamin ọpẹ́ tí ọlọ́run ọba ọba tó rí gbogbo ẹ̀dá ni asalaatu wasalaam ala sayyidina muhammadin ìkẹ́ ìgẹ̀ kó máa bá aṣáájú àná muhammad sallallahu alaihi wa sallam khatimin nabiyyin ẹni tí ó jẹ́ ìkànnì gbogbo àwọn ànábì ọlọ́run wa imamil mursalin bẹ́ẹ̀ sì ni òun ni aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ bóòlù yẹn ṣe lè jẹ́ ìkànnì ó tún jẹ́ aṣáájú lápòjúwe wọ́n bi ọ́ léèrè wípé nínú ọmọ tí bàbá rẹ̀ bí ipò wo lọ yàn sí oníwọ̀lá bí káyìn o tún ní bẹ́ẹ̀ sì tún ní ìwọ tún là kọ́ bí bí ìtànà kù bóòlù yẹn ti lè dábì káyìn yẹn o tún jẹ́ àkọ́bí àfa wọ́n fi ìròyìn méjèèjì wọ́n mú wá láti lè ṣe ibitọ́ọ̀l àkídà àwọn tí wọ́n bá nígbàgbọ́ pánábí ní èsì tó ń bẹ lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam nàbì sọ wípé tó ń bá sọ wípé asalaatu wa salam ala sayyidina muhammadin wa ali wa ọ̀rọ̀ ti parí wọ́n àfa àti wọ́n ṣáájú tó bá ń kọ nǹkan wọ́n á fi nǹkan tó pọ̀ sínú wọn bá nǹkan tí wọ́n bá kọ yẹn khatimi nabiyyin ìkẹyìn ó lè wá ní kọ́tàmì ó lè lè jẹ́ kọ́tìmì ànábì ní òpin gbogbo àwọn ànábì ọlọ́run lẹ́yìn rẹ̀ kò ní sànábì mẹ́bà ẹnikẹ́ni tó bá pèpè ìjánabi mi lẹ́yìn ẹ̀ òpùrọ̀ lórúkọ nínú ìpìlẹ̀ àkídà. No, nínú usulul aqida usulul iman usulul din òun náà ni ká gbà pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun náà ni khatimin nabiyyin ìkẹyìn gbogbo àwọn anábì ọlọ wa imamil mursalin òun tún ni ọ̀gá aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ tábà ní aṣíwájú gbogbo àwọn òjíṣẹ́ bíi itibar àkọ́kọ́ àwọn àfáà máa ń wo bí ẹtì bá rí gbàtà nàbí ṣe al-Isra wal-Mi'raj gbàtà nàbí lọ sí al-Masjid al-Aqsa tí ó pàdé àwọn ànábì ọlọ́wọ́n bá ń bẹ̀ tí wọ́n fẹ́ kírun ta ló ṣáájú gbogbo wọn jọ́nà wọ àwọn ànábì ọlọ́wọ́n ẹ́ ànábì wa Muhammad sọ̀rọ̀ àwọn àfáà rí fáṣí ẹ̀ pé wà ó wá imamul mursalin ni ìmáàmù gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bákan náà tó bá tó di gbẹ́gbẹ́ gàlùkìyàmù tábà lọ bá gbogbo àwọn ànábì ọlọ́run pátá fún oṣù ṣàfáà kò sẹ́nì kankan tí ó láǹfààní yìí tí ó lè ṣáájú níjọ náà bí kò bá ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam idan fawa imamul mursalin bi'tiba bi hadhihi al tó ti wà báyìí. نعم أول ما يجب على المكلف تصحيح إيمانه àwọn afa alifukaha tí wọ́n ṣáájú wọ́n sábà sí máa ń kọ tírà fiqh wọ́n kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ tawhid síwájú tòkòtò yẹn bá ti wọnú fíkìw fíkìw kò yí kó tawhid sínú ní tí ó máa sọ fún wa gba ìfẹ́ ṣàlùwàlá nítorí bá àlùwàlá jẹ́ àwọn ahkam al-fiqhu yata'allaqu bi ma'rifati al-ahkam bi ma'rifati al-ahkam ọ̀rọ̀ nípa ìdájọ́ òun ní fíkìú òun ló ń bá lójú pẹ̀lú ṣùgbọ́n ọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ àwọn àfáà fuqaha tí wọ́n ṣáájú àwọn wa máa ń ṣe jámù pé kò sí báwọn ti fẹ́ sọ̀rọ̀ nípa fíkìw àwọn gbọ́dọ̀ kọ́ sọ̀rọ̀ nípa àkídà nípa tawhid ìdí nìtọ́ jẹ́ pé Imam Abu Hanifa rahimahullah wọ́n máa ń pè tawhid wọ́n pè ní alifikihu alakbar alifikihu alakbar awal ma yajib wọ́n wọ́n fẹ́ wọnú ọ̀rọ̀ tawhid wọ́n ní awal ma yajib ala al-mukallaf àkọ́kọ́ tó jọ́ra yẹn alẹ́ almukallafi almukallaf almuslim albalig alaaki nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ló máa ń papọ̀ síyàn lára téèyàn fi jẹ́ kí ni o almukallaf alislam alaqlu walbulu àkọ́kọ́ ntó yẹn lérí ẹni tá a bá la ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹni tó jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó sì ti bàlágà nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ jọ̀ràn yàn fún tẹ̀síhú ìmáàna òun náà ni kó ṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ tó wá pọ̀ wá tá a wà ń sìn níta sọ pé awwalu ma yajibu ala al-mukallaf bi aqidati bi imani abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àfààní tẹ̀síhíhù ìmáànì nǹkan tí kò bá bàjẹ́ èyí ṣe tẹ̀síhíhù ẹ̀ sòyìn túmọ̀ sí pé kéèyàn tó di mukallaf ó ṣeé ṣe kéèyàn ó ti fara kó oríṣiríṣi àwọn ìdọ̀tí tí ó ti yí ìgbàgbọ́ èèyàn téèyàn bá ti wá dé tó gbàlágà tá a ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn eré téèyàn gbúdọ̀ ọkọ sá ó ní báwo ni èyí ó ṣe ṣe àtúnṣe iman àfọ sọ wípé awwal ma yajibu ala al-mukallaf al-inayatu bi sihhati imani la tẹsẹ̀híhù yóò ṣe àtúnṣe tòyẹn túmọ̀ sí wípé èèyàn gbúdọ̀ máa ronú léròkérò nígbàkúgbà kò ṣe ìmánì mi tó dáa báyìí al-imanu una aqida. المقصود بالإيمان هنا أي عقيدة تصحيح عقيدته yóò ṣe àtúnṣe kí ni أول ما rẹ̀ awwal ma yajibu ala al-mukallaf ìyẹn là kọ́kọ́ olóyún máa ń ṣe nílé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a máa rí náà ṣàṣàlẹ̀ ń tí èka tí a bẹ̀ tí tá ti kíyèsí ni wípé ọ̀dọ̀ ní kéèyàn ó ka tíra ọ̀dọ̀ ní kéèyàn ó lo nǹkan tó wà mẹ́rin ọ̀rọ̀ tawhid olafa abdulrahman al-akhdari ona ọkọ sọ̀rọ̀ lẹ́wẹ̀ pé tasqiu imani ay tasqiu aqidati hada awwal shay eléyìí ni ká àkọ́kọ́ fún gbogbo ẹni tó bá dé mú lọ́bi jẹ́ pé gbogbo wáàsí wa tá a máa ṣe làbúdé an nubayyina linnas bi anna al-aqidata awwalan ọ̀rọ̀ aqida òun làkọ́kọ́ nígbàtí yẹn bá yanjú tán thumma ma'rifatu ma yuslihu bihi farda aynihi lẹ́yìn ìgbà náà ma'rifatu ó tó ṣẹ̀ṣẹ̀ tún wá di ọ̀ranyàn mímọ̀ ma yuslihu bihi al-mukallafu ma yuslihu bihi ay ma yuslihu al-mukallafu bihi fárídà àyìn ntí alimukala ẹni tí ó bàlágà tó jẹ́ mùsùlùmí tí yóò fi máa ṣe àtúnṣe ìmáànì rẹ̀. ntí yóò fi máa ṣe àtúnṣe ìmáànì rẹ̀ ntí yóò fi máa ṣe àtúnṣe fárídà àyìn yìí àwọn kankan bẹ tán pè ní fárídà àyìn fárídà àyìn àti fardu kifaya àwọn nǹkan tó ń pè ní fardu ayin òun náà ni nǹkan tó ṣe wípé ọ̀ràn àyàn ló jẹ́ lórí oníkálukú tẹ́nìkan bá ṣe tí wọ́n ò bá ṣe ẹ̀ṣẹ̀ òkú ọlọ́run ẹ̀ ṣùgbọ́n fardu kifaya tá a bá ti ráwọn kan tó tó tí wọ́n ṣe kò jọ́ràn yẹn lórí àwa tó torí pé èyí táwọn ṣe yẹn ó ti kó gbogbo tiwa náà sí ṣùgbọ́n tápẹ̀lẹ̀ fọ́rọ̀dọ̀ ẹ̀yìn ẹ̀yìn ò ló jọ̀ràn èèyàn fún olúkúlùkù tó jẹ́ mùsùlùmí àwọn nǹkan tó wáá jẹ́ fọ́rọ̀dọ̀ ẹ̀yìn lérí gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí ló gbúdọ̀ mọ̀ èèyàn gbúdọ̀ sọ pé gbàtẹ́mi iṣẹ́ àpá là èyí tó bá ti jẹ́ fọ́rọ̀dọ̀ ẹ̀yìn ọ̀ràn èèyàn ni ìntàwà máa fi ṣàtúnṣe fọ́rọ̀dọ̀ ẹ̀yìn nìyẹn lẹ́yìn ìgbà tí tasihul iman ní tó tẹ̀lé ni pé a gbọ́dọ̀ mọ̀ ma'arifatu ma yuslihu bihi fardu ayin ní téèyàn ó fi máa tún àwọn nǹkan tó jẹ́ fardu ayin sí ka ahkami sọ̀la gẹ́gẹ́ bí kéèyàn mọ àwọn ìdájọ́ tọrọ mọ́rùn àwọn ìdájọ́ tó yẹ kí ni o tọrọ mọ́ ìrun wàtọ̀hárọ̀ àwọn ìdájọ́ èyí tó rọ̀ mọ́ ìmọ́ra wàsíyà àwọn ìdájọ́ èyí tó rọ̀ mọ́ àwọn àwẹ̀ tá a nígbà. níta fáwọn sọ́ńbì yìí wọ́n jẹ́ ká mọ̀ ike báàdà àkídàtú tawhid lẹ́yìn àkídàtú tawhid kí ló tẹ̀lé al wọ́n mẹ́ńtàn asọ́lá wàtọ̀hárà wàṣíyà ṣùgbọ́n kì í ṣe nǹkan mẹ́ta yìí kì í ṣe òdo nǹkan mẹ́ta yìí náà ní fardu ayin àwọn nǹkan tó jẹ́ fardu ayin lè wà lérí ó pọ̀ tó ti wà báyìí ṣùgbọ́n kí nìyí náà fi mẹ́ńṣán asọ́lá wàtọ̀hárà wàṣíyà wọ́n tọ́ka rẹ̀ nítorí pé nínú àwọn ìran ìjọsìn tó gbajúmọ̀ tó sì ṣe wípé ó fẹ́ẹ̀ mọ̀ọ́sẹ̀ ẹni tí ò ní kó sínú ẹ̀ ó làwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí àsọlá àtolówó àti mẹ̀kúnnù àtẹ̀jọ́ lálàáfíà akíọ̀n àtọ̀hárọ̀ mùsùlùmí ò lè jíjọ́ kan kọ́mbádé gbogbo mùsùlùmí ló ṣe kíni ló gbà wọ̀ ẹni tí ò bá lágbára àti gbà wẹ̀ gan ló ṣe fìdíà tó bákan náà àti gbogbo àwọn tó jẹ́ ahkam ìdájọ́ kí ni tá a fà fi sọ wípé ka ka ahkam sọlá ká yẹn káàfù yẹn lè tẹ̀bọ̀ẹ́yìn òun ni lè tẹ̀bọ̀ẹ́yìn pé ayé báàd báàdù ni kì ṣe káàfù yẹn kì ṣe lè tẹ̀síbì sotiye wọ́n fi sọ pé apá kan. ننوي اون الصلاه اون الطهاره اون الصيام ليلي ويجب علي انا يا لوجه فسلمي اي على المكلف ويجب عليه اي ويجب على المكلف ان يحافظ على حدود الله كو سيقولك هناك فرق بين الحفظ والمحافظة الحفظ والمحافظة ó lè sọ wípé tọ́lọ́n bá lo hifzu fún ìrún àwòkọ́ tiẹ̀ àsìkò òun ọlọ́run hifzu àwòkọ́ ti sọ̀la alimuhafasọ̀tù alẹ́sọ̀la alimuhafasọ̀ kéèyàn ó sàkólé kankan èèyàn sàkólé kan àsìkò ẹ̀ èèyàn sàkólé kan béèyàn ó ṣe máa ṣe níbàámu bá nàbí sallallahu ṣe wò sòlàfà sọ pé wàyẹ jìbù ó jọra yàn àléyìí lérí ẹni tá a bá ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn ayò hafira ala hududillah kó máa lákìísí àwọn òfin ọlọ́run hududillah una bimana shari allah òfin ọlọ́run wàyẹ kúkúra rẹ̀ níjànú inda amrihi wa nahyi ntọ́lọ́n bá pàṣẹ kó ẹ̀mí rẹ̀ níjànú láti lè ṣe dọ́bùtù nafs wà habsuhu àlàáfíà dọ́bùtù wà náàyí àwọn tọ́lọ́n kọ̀ fọwọ́ ká má ṣe dọ́bùtù nafs aw habsu nafs àlàátẹ́rìkì sọ̀rọ̀ dàgbà lérò pẹ̀lú wàyẹ́kì wàyẹ́kì fúnà wà habsu nafs inda amrihi bi fi'lihi. wà náà yìí bìtárì kìkì so ti yíra ni wa yatuba ila Allah bákan náà kó sì máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run ayé wa yajibu alayhi ẹ̀rí pé yatuba yẹn ọgbà wa wà án yatuba ayé wa yajibu alayhi ó tún jẹ́ ọ̀ràn yẹn lórí an yatuba ila Allah subhanahu kọma tuba lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba qabla an yaskhata alayhi síwájú k'Ọlọ́run tó bínú sí sèyàn túmọ̀ sí wípé ẹni tí bá ń ṣe lọ́n òun kọ lẹ́tà sí kí ni o ìbínú Allahumma illa àbí tó bá tuba lọ́yà kù ṣùgbọ́n tí o bá lè tuba ìbínú Ọlọ́run subhanahu wa ta'ala yóò sọ̀ka ẹ̀rí k'Ọlọ́run kó má bínú sí sọlọ́fi sọ pé wayatuba ila Allah subhanahu qabla an yaskhata ayé qabla an yaskhata Allahu alayhi kó tó di pé bínú ọlọ́run bá ṣe kúrò yóò sọ kalẹ̀ lálẹ́ rẹ̀ wa shurutu tawba àwọn afáàní kí ni ìbáṣepọ̀ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ torí pé ọ̀rọ̀ shurutu tawba yìí ọ̀rọ̀ ọ̀tọ̀ míì wọ́n lọ́rọ̀ yìí kì í sọ̀rọ̀ ọ̀tọ̀ táwọn afáà bá ń ṣàlàyé ọ̀rọ̀ wọ́n mọ̀ kẹfin pé ṣe ń ta aṣọ ìsóyé wọ́n wá ṣàlàyé àtẹ̀yìn ó tún fi gbọ́ nǹkan yẹn yìí gbàtà ti sọ̀rọ̀ nípa táwùbà ó wá tún wá ṣàyẹ̀fà pẹ̀tọ̀ kíkàn ṣe pé táwùbà ẹlẹ́rù lásán là ń sọ táwùbà tá à ń sọ yìí wàṣúrú tó táwùbà mọ́jẹ̀mú tútú bá anádàmú alẹ́ àmì àkọ́kọ́ nú ẹ̀ kéèyàn ó kábàámọ̀ alẹ́ àmì ayé alẹ́ àmì lórí nǹkan téèyàn ti ṣe sẹ́yìn mọ́jẹ̀mú aláwọ̀ kan wà níyà kéèyàn ó sì tún dàníyàn alára ọ̀dà ìlà àdáǹbì òun ò tún ní sẹ́rí padà lọ síbi irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́ fi máa bá kí alayhi min umri in tó kù nínú sẹ̀mí òun tó ń tún lò láyé òun ò ní lọ bí ẹ̀ṣẹ̀ mọ́ lápèjúwe shariba khamra ó mọtí ó wá ronú ó túbà lọ Ọlọ́run ó kábàámọ̀ ah, ọtí yóò sì dá ọtí wọn yóò wá ní àníyàn alhassan yóò ní pẹ̀lú tóun fi dá ẹ̀ láyé òun ò ní dédé ọtí mọ́ májẹ̀mú ẹlẹ́kẹ̀jì mọ́ ẹlẹ́kẹta wà àyẹ̀ turu kalima àṣìyà fi sàátì ha ayé fi wàtì kó fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ lójú ẹsẹ̀ hádà fi sàátì ha lójú ẹsẹ̀ yẹn kì í ṣe pé kó máa sọ wípé ah, ọlọ́run forí jì mí o mo mọ̀ pé bíúrì tí mo ti ń ṣiṣẹ́ yìí náà mo mọ̀ pé ò dáa ọlọ́run kó sá forí jì yàn kó dẹ kúrò ńbẹ̀ kì í ṣe táwọn kì í ṣe tútúbà nìyẹn ìyẹn ìṣe tútúbà ẹ̀rẹ̀ lónìí tó bá ń sọ̀rọ̀ yóò gbẹ ẹ ọlọ́run kó forí jì yàn ọlọ́run kó sàánú yàn o tí ì bá ṣe pé kí ni ntọ́ni kọ́lọ́run forí jì lé lórí yẹn yóò tún wá ṣe tán téèyàn bá ti ṣe tútú bá lórí ẹ̀ṣẹ̀ kan bó o ṣe ń sọ yẹn náà lójú ẹsẹ̀ náà kéèyàn máa fi ẹsẹ̀ lẹ́lẹ̀ kéèyàn kúrò mọ́. nǹkanà mọ́tàlá písàn bí ha kódà kó ṣe wípé ẹ̀jẹ̀ yẹn ó ti rò papọ̀ mọ́nú ẹsẹ̀ yẹn ti rò papọ̀ mọ́nú ẹ̀jẹ̀ yẹn ó ti wọlé wù òun náà ti daṣọ rẹ̀ níjọ bá sọ pé òtú bá ń bẹ̀ níjọ náà kúrò ń bẹ̀ bí ẹ̀ṣẹ̀ yẹn. eléyìí náà ń pè ní títúbà tá a bá gbé ní tààfà yìí sọ lórí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè ní títúbà lẹ́nu ẹ̀rì kó yàtọ̀ síra wọn. ọmọ nìyẹn ń ṣiṣẹ́ ní báńkì yorùbá àwọn mọ̀ pé ò dáa ṣùgbọ́n kọ́lọ́wọ́n kọ́ sáà foríjì wa ó kúrò ń bẹ̀. wàhálà lè sọ̀tọ̀ ní ètò títúbà akàn bá kojú yẹn wa àwọn àpèjúwe mi náà tún wà nínú ìwẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdẹ́lẹ̀mí wo kò asàfilasa ó dẹ̀ tún ṣe nǹkan yẹn náà ó kúrò mẹ́. wala yahilula la kò lẹ́tọ̀ fún ọmọnìyàn an yu'akhkhira tawba kó máa fi tútú bá kó máa fi lọ́ra kí ni tó máa tútú fi tútú bá lọ́ra òun náà ni at-taswifu bit-tawba kéèyàn máa ní àfa wa ṣàlàyé ìfitútù bá tọ́ lọ́ra òun náà níbo wà láàyè kù kó má máa sọ wípé hatta yahdiyanillah ọlọ́run fẹ́ẹ́ fi mí mọ̀nà ẹ mugun dẹ́n sọ mo ti gbọ́ èmi náà mọ̀ bí ò dáa ṣùgbọ́n ọlọ́run fẹ́ẹ́ fi mí mọ̀nà tọ́lọ́run bá fi mí mọ̀nà tán èmi náà wà á túbà kó má sọ bẹ́ẹ̀ torí pé téèyàn bá ń sọ bẹ́ẹ̀ fa innahu min alamati shaqa'i àmì orí ibu ni wàlùkìtìyàn àmì ìyẹpẹrẹ níwájú ọlọ́run wà tọ́mùsìlì bàṣírọ̀ àmì ẹ̀ńtọ́fọ́nù torí pé tọ́mùsì òun náà ní kí nǹkan kí malẹ̀ ti bẹ níbi nǹkan kúkúrú bẹ alibasirọ̀ una alaaka sòsì ọ̀rọ̀ alọ̀ fọ́nù tàti ọ̀fọ́nù làákàyè òní ẹni tí ò mọ alẹ́dì la ya alamu awo ya arifu hmm, ma yanfa òhun wa matmusul basira la ya arifu ma yanfa òhun wala ya arifu ma yi obìnrin kò mọ tó ṣe láǹfààní kò sì mọ tó lè pa lára fọwọ́ àmọ́tòmọ́sọ ìbàṣẹ sọtọ́rí pé tí ó ṣe yàn láǹfààní òun náà ní kẹ́yìn ó túbá bó tilẹ̀ kẹsẹ̀ yìí ó pọ̀ tó ọlọ́wọ́ forí jìyàn ó wàá túbá wọn fi lọ́ra lọ́ra lọ́ra dọ́là dọ́là dọ́là irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni tí ò ní làkà wàyẹ jùlọ àlẹ́ ó tún jẹ́ ọ̀rọ̀ yẹn àlẹ́ ìlú náà alẹ́ kó sọ ahọ́n rẹ̀ tán bá lu àlùfàṣà tán dá lò gbogbo àwọn ọ̀rọ̀ zina ọ̀rọ̀ tó lè bí zina náà ń pè ní àlùfàṣà ọ̀rọ̀ tó lè bí zina tí wọ́n bá dá lò lóun nìkan ó kó gbogbo ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dá ọkọ̀ sínú ṣùgbọ́n tí wọ́n bá lò tán tún lo àwọn nǹkan míì tó tún súnmọ́ a jẹ́ wọ́n rìn fáà ọ̀rọ̀ zina ẹtẹlẹ mi bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ zina òní ò máa sọ ọ̀rọ̀ àlùfàṣà ọ̀rọ̀ àlùfàṣà tó kéèyàn ó sọ ahọ́n rẹ̀ mínàlẹ fàṣà níbi àwọn ọ̀rọ̀ tó lè fààyàn lọ síbi zina wàlímọ́ǹkà mọ́mọ́nà lìmọ́ǹkà òun náà ní nǹkan tí mọ́ yunkiruhu العقل السليم salim الشرع الحكيم من shariu al-hakim min al-aqwal àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ẹni tó pé làákàyè gan òun náà mọ̀ pé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rà dára ìṣọ̀rẹ́ ẹ̀sìn nínú ẹ̀sìn tá a bá fojú ẹ̀sìn wò náà a rí pẹ́sìn olódùsí ẹni tó jẹ́ mukallaf eléyìí tó ń sọ bíi nísìn wọn ò rí fún àṣà àfa nìkan o abẹ́bọ̀ alimukala pé tó bá ti ń jẹ́ mùsùlùmí àwọn kan tá à ń sọ ìwé kó yé ìdí yẹn tó fi jẹ́ pé làwọn èèyàn fi mọ́ nígbàgbọ́ pé ẹni tó bá ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn kó ṣọ́ ahẹ́ kúrò níbi ọ̀rọ̀ àlùfàṣà àwọn ọ̀rọ̀ kò bá kò gbé wàlìkàlámù kọ̀bẹ̀ àlìkàlámù kọ̀bí yìí ashmal òun tún kó gbogbo alfàṣà wàlúmùkà kókó sínú àwọn àfààní kí ni ìdí tá a fà fi kó àwọn kẹlmẹtì wa wọn ní ó mọ̀ọ́mọ̀ ń sọ litaukid láti kápámọ́ ìjọ́ran èèyàn kéèyàn ṣọ́ ahọ́n èèyàn níbi àwọn nǹkan téèyàn mọ̀ sọ lẹ́nu wa àìmọ́ lè tọ̀lá kan bákan náà kéèyàn ó mọ àìmáàní gúnà bá ní alhalf bí tọ́lá kéèyàn ó mọ búra pẹ̀lú tọ́lá àwọn alábàá máa ń ṣe bẹ́ẹ̀ jẹ́bi yorùbá náà ṣe máa ń ṣe bẹ́ẹ̀ gbẹ̀ngbẹ̀ òun fi ilẹ̀ búra òun fi igi kan búra òun fi kọ́kọ́rọ́ ọkọ̀ yìí òun fi búra òun fi bàtà yìí òun fi búra so àwọn alábàá náà máa ń sọ pé halaftu bi tọ́lá mo fi tọ́lá mo fi búra so ìdí yẹn tó yẹ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut anabi ni man kana halifa falyahlif billahi aw liyasmut ayé fi tọ́lá ayé fi búra wantihari muslim ayé bákan yajibu. على المكلف حفظ لسانه كوسو أهاره من انتهاره باو يه اون سيسي عطفنا سو أهاره نبي انتهار المسلم إما فنو تنبلو مسلم إما فنو تنبلو مسلم انتهار مسلم انتهاء لا ترى كيو كويا لا يجي وعمس آه، فلا تنهى وعمل وعمل يتيم ها ها فعم السائل فلا تنهى النهر انتهر انتهار kéèyàn ó sọ̀rọ̀ kò dákùngbé síyàn kó o fẹnu tẹ́ńbẹ́lú èèyàn pàápàá jùlọ ẹni tó ṣe wípé n tó sọ sí yẹn ó tẹ lọ́rùn kò tẹ lọ́rùn kò gbúdọ̀ sọ níwájú ẹ ẹnu rẹ̀ ò gba ọ̀rọ̀ níwájú ẹ kìnìyàn ó tán hada intiha fa'ama sa'il falata torí pé ẹni tí sa'il ti ń tọrọ kò ní option sọlọ wa ni ká mọ̀mọ́ síbẹ̀ nínú Qur'an sọláfà náà fi sọ́ńdé wípé ká sọ ahọ́n wa níbi ìmọ̀ afẹnu tẹ́ńbẹ́lú pàápàá jùlọ ẹni tó kéré sí wa ká mọ̀ afẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ wa ìhànẹ́tìhì bákan náà ká sọ ahọ́n wa níbi ìmọ̀ yẹpẹrẹ ìhánà mínàlẹ̀ níbi yẹpẹrẹ mùsùlùmí wasapihi ká sọ ahọ́n wa níbi ìmọ̀ bú mùsùlùmí watakhwifihi ká sọ ahọ́n wa níbi ìmọ̀ dẹ́rùbà mùsùlùmí fi ghayri haqqin shar'iyyi ní ọ̀nà eléyìí tí ò bá ẹ̀tọ́ òfin ọlọ́run ìbéèrè tí ó wáyé ni pé sáà lè dẹ́rùbà mùsùlùmí lọ́nà tó sọ́nà kan wà tó kófin ọlọ́run mi tàbí lẹ́dẹ́rù bàbá. àfáà mú wa mí yìí ṣe pé ọ̀nà kan wà láti lè fi dẹ́rù bà mùsùlùmí ṣùgbọ́n gbà mí ń bẹ ó lè wáyé filikọ́dọ̀ nípa ìdájọ́ lápèjúwe mùsùlùmí kan ó wu ìwà kan ìwà tó wá wù yìí àárí ìdájọ́ kan haddan nílẹ̀ kìtàbí wa sunna lérí pé ẹni tó bá wù wà báyìí ìdájọ́ rẹ̀ lé ìdájọ́ rẹ̀ lélẹ́yìí ìbáwí tá a fún mi lè kù sí ṣùgbọ́n àkọ́ọ̀dì ẹni tó jẹ́ adájọ́ òun lè wò wípé kí la lè ṣe fẹ́ nìyí o láti pín lọ́wọ́ ìwà aburú tí ń wù yẹn wọ́n lè ṣe tàkùn ìfẹ́ ká dẹ́rùbà pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan pé pẹ̀lú tó ṣe yìí pẹ̀lú tó ṣe yìí tó bá di ọ̀la ọkàn ìdí nínú yọ tẹ̀wé jèrè ni yóò ti bá yóò ti mọ abẹ́ni tí ó bá yẹ ṣàfà tànù ẹ bá ń bẹ̀bẹ̀ ẹ bá ń ṣe kíni so ibẹ̀ ẹ ti máa inú ẹ̀mí rẹ̀ pé ó ti ṣe kíni o òun náà ti máa nǹkan yẹn láyé hada fi haqqi shar'i àmọ́ èyí tó yàtọ̀ sí haqqi shar'i òun náà ni pé kó sáà dẹ́rù bá ntọ́ ìdíkàlù khawf fi qalbi muslim kó mọ ju ìbẹ̀rù sẹ́mi mùsùlùmí bóyá ọkà ju báńgà gbáà táyà ìjà ara ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni àbí lóru ọlọ́ọ̀kùn ẹ̀fún sára ọwọ́ àlọ́ lúgọ̀ síbi kan táwọn èèyàn bá jí gbọ̀dọ̀ ni ọkàn sí báyìí sí wọn àwọn èèyàn bá sá ìwà yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ lẹ́jọ́ mẹ́ta àwọn èèyàn ń gbé information ọ̀rọ̀ kan wọ́n ní Abdulrahman Sudais wọ́n ló kú wọn ò sẹ́ máa sọ kó sí nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ó wà láyé kò sí mùsùlùmí tí ó gbọ́ inú mùsùlùmí inú yìí ó bàjẹ́ àbí kéèyàn lọ máa gbá àwọn information kan tí ò true láti lè máa kó bànújẹ́ ìbẹ̀rù sẹ́mi àwọn mùsùlùmí ẹ má máa lọ sí ibi báyìí nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ mbẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ ká mọ̀ ní tọ́pọ̀lọpọ̀ àwọn èyí dẹ̀ kíyèsí tí wọ́n yé mọ̀ lẹ́sẹ̀ lójú ká fi wọ́n mú wọn bí pé wà tàkùn ìfẹ́ ẹ ayé yí ìwúna yà áwùjọ lálẹ́ mùsùlùmí mọ adẹ́rùbá mùsùlùmí lọ́nà tí ò bọ́ ọlọ́run kájínà náà wọ́yẹ́ jùlọ alẹ́ yìí ọ̀ràn yẹn ló tún jẹ́ fún mùsùlùmí hibzu basorihi kó ṣọ́ ojú rẹ̀ عن النظر إلى الحرام kó sọ ojú ẹ̀ níbi máa wo àwọn nǹkan tó lọ́n ṣe léèwọ̀ torí pé téèyàn bá fẹ́ kéwú gbogbo ohun tó lè kó báyàn tí òfin ní jẹ́ kí àlùbáríkà kéwú yẹn ó dúró sí yàn la òun ló ṣáájú ní àkọ́kọ́ sọ yìí ṣùgbọ́n lásán sọ́dí làwọn afáàfin máa ń tẹnu wípé àwọn tíra báyìí kò yẹ kó kúrò nínú táàmù ké ẹlòmíì kan wọnú kéwù dùà lẹ́ẹ̀fì ẹlòmíì náà yóò wá jáde mọ́ràlá sànàwíyà náà kò tún ní yege pọ́ńkì tún gẹrun gẹkúgẹ gbogbo wa kó wa yẹn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ lẹ́kí ńlá mi tẹ́ tọ́mọ lẹ́kí ńlá sí fìlà irun tẹ́ bá lórí rẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ báyìí ó yìí lè jẹ́ pé wọ́n bá ń ṣe ìtìhàn lórí fíkì ó lè jẹ́ pé wọ́n dẹ́dọ̀ dẹ̀ ló gbà ó lè sọ̀rọ̀ ní lead class nípa fíkì sọ̀rọ̀ kí wọ́n á dà hádìí mùsùlùmí nasarala asalaam àwọn nǹkan wọ̀nyí oná ẹni nǹkan táwọn tó ṣáájú tí wọ́n máa ké wọn ò wá ní ké láì nǹkan báyìí wọ́n ò ronú báwọn ṣe fẹ́ lò ní. ìtọ́ nígbà tí mo ti jẹ́ mukallaf báyìí o yajibu alayhi ayé yajibu ala al-mukallaf hibzu basarihi ani nadhari ila al-haram ó di ọ̀ranyàn fún kó ṣọ́ ojú rẹ̀ o ìrìnà níbi máa wo ilal haram ìtọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ gbogbo aná mọ̀ ìtọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ̀nà al-Qur'an wa qul lil mu'minina yaghuddu min absarihim wa yahfadhu furujahum nínú oore tó ga tọ́lọ̀ mọ́ ẹ ṣe fún mùmìnì oníkọ́lọ̀ kó ṣe nírọ̀rùn fún yàn láti lè máa rẹ ojú èèyàn lẹ̀ láti sọ ojú èèyàn kúrò níbi tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá sínú ọ̀rùn fún láti sọ ojú rẹ̀ kúrò níbi ìwòkuwò àlùbáríkà ọlọ́run wà níbi ojú rẹ̀ ìmọ̀lẹ̀ ọlọ́run ọba mọ́ wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti bá sábà àti máa wo àwọn nǹkan tí ọlọ́run ṣe léèwọ̀ tó ti dún ní ma ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò yọ nurul basira yóò yọ kúrò níbi ojú yẹn kò sì ní sí nà bọ́ọ̀rọ̀ èyí tọ́lọ̀ máa ń ṣe fáwọn olùmọ̀ àbáwọn ọmọ kéwù tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ó yọ nà bọ́ọ̀rọ̀ yẹn kúrò lójú ẹ̀ anabi ni nabdara allah mura'an sami'a maqalati fawa'aha fa'addaha kama sami'aha anabọ́ra yẹn ìtutù ojú ọlọ́run máa ń fi sójú kódà àfa má lò lọ ṣùgbọ́n ọlọ́run ó fi nàbọ́ra sójú ẹ̀ ọmọ kí o lè má lòó lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ fi kéèyàn bá ti lẹ́sìn lọ pé tọ́lùbù ẹ̀lì ẹ̀rì ní ìfisẹ̀. so èèyàn gbúdọ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ ká ṣe ojú wa ìrìnà wa níbi tọ́lọ̀ ń ṣe ní ọ̀rọ̀. yálà físíkálì báyìí obìnrin ti ń bọ̀ orí nǹkan tó àwọn òbí lẹ̀ ó gbójú àbí lórí fóònù gan ló ti wò ẹ̀rọ mi ò ní bó ṣe bí kì í ṣe ebi picture ni ebi èèyàn náà ni ló wà ní picture yẹn ṣèdí nítorí jẹ́ pé gbogbo ọ̀nà alimukallaf ẹni tá a ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn ó gbúdọ̀ ṣọ́ ojú rẹ̀ kúrò níbi àwọn akọ́lọ́ ń ṣe léèwọ̀ wàláyà ìlúlá kò lẹ́tọ̀ fún o tí wọ́n bá ní wàláyà ìlúlá ayé àrọ́ ọ̀mùn àlẹ́ yìí torí pé dàkejì halal lórí ni o haram. haram. ولا يحل له أن يحرم عليه يولجف أن ينظر إلى مسلم كي يقوم ما هو مسلم يجارك بنظرة تؤذيه ní wíwò kan tó lè kó ìpalára bọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí ṣàkẹ́tẹ́ lómi bá wọ̀nyàn ìwòyẹn ní tó ń sọ ó ti yéwọ̀ tó wò náà yóò fojú yóò fojú nà ọ́ yóò fojú sọ̀rọ̀ téèyàn náà sì mọ̀ pé á ah, kó ṣe wò yẹn yẹn ìwo ti yẹ pẹ̀lẹ́ ni àfààní kò lẹ́tọ̀ kéèyàn máa wọ ọmọ èèyàn bẹ́ẹ̀ illa an yakuna fasiqa àfi tó bá yẹ pé ẹni mùsùlùmí yẹn ó jẹ́ pòkì illa an yakuna fasiqa tabawo illa alistisna tamu wa mbẹ ó jẹ́ ká mọ̀ wípé fásik nínú mùsùlùmí náà ló jẹ́ kí ni o ló wà wá rẹ téèyàn bá jẹ́ fásik alifisk kò mú jáde kúrò nínú islam so a gbọ́ yé wípé àfáà tí wọ́n kọ síra yìí mọ́nájú ahlu sunna wal wọn ò sí lórí mọ́nájú àwọn khawarij illa an yakuna fasiqan àyàfi tó bá yẹ pé mùsùlùmí yẹn ó jẹ́ pòkì wàlífíìsì wàlíkùrúj an ta'atillah ẹni tó ṣe wípé òun èsì tọ́lọ̀ mùsùlùmí ni bẹ́ẹ̀ kò rí irun sọ̀rọ̀ yẹn kò rí kágbà wà lọ́rọ̀ yẹn tó ti wà báyìí irú ẹni bẹ́ẹ̀ fàyàjìbò hijrana ọ̀rọ̀ yẹn ní ká ṣe kí ni o ká yàn lódì ká fojú pé inú wọn kò sí ti ṣe káfí wò lákòójúwe ẹni tó mọ̀ tó ń bí díà emmanuel kelm tó bá ti wá rí ahlan ah, ìyàbọ̀ wa jẹ́ kó rí ojú rẹ pé inú rẹ ò dùn sí nǹkan tó ń ṣe jẹ́ kó rí ara àjọsìn sọláfà fi sọ pé fàyẹ́jìbò ìjọra ọ̀rọ̀ ọ̀ràn yàn oníkẹ́yìn ọ̀yàn òkè lòdì àbílápòjúwe ẹnìkan ìkírun tọrọ bá kàwé ní gbogbo ní bó ń ṣe wáyé gan Islam tó ń gan dáa ju ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń kírun lọ èèyàn dẹ̀ ń bá sọ̀rọ̀ Ọlọ́run kò sì kọ́bí ara sí kéèyàn ò jẹ́ kọ́ mọ̀ pé èèyàn fẹ́ràn rẹ̀ kéèyàn ò jẹ́ kọ́ mọ̀ gbé mi ò fẹ́ràn rẹ̀ bó ìṣe kírun mi ò nífẹ̀ẹ́ rẹ̀ bó ìṣe jẹ́ pé àwọn afa ọ̀rọ̀ wọn pọ̀ lérí ọ̀rọ̀ ìjìránù ṣùgbọ́n ìtọ́tẹ̀sùn òun náà ni èèyàn máa ń ṣe ìjìránù ẹni tó bá máa máa fojú sílẹ̀ máa ṣe lọ lẹ́yìn ìgbà tí yẹn bá ti ṣe wáàsí tí yẹn ti sọ̀rọ̀ lọ. wọ̀nyẹ́jú alẹ́ yìí ṣe jẹ̀mí ìjàwárí yìí mọ̀sítọ̀tọ̀ àfa wa ni ká máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ti sọ tahán wọ́n ti sọ tójú wọ́n wá ní gbogbo eríkèríkè ara wa pátá àwa ti ẹ àléhí ẹ alẹ́lẹ́mọ̀kẹ́lẹ́ ọ̀ràn yẹn ni kó sọ gbogbo oríkè jàwárí ìhí ayé jẹ̀mí àádọ́ ìhí jàwárí àádọ́ járe àtún mufrat jámùú jàwárí mọ́sítàfà bọ́lọ̀ bá ṣe fún lágbára mọ́ àti bọ́lọ̀ bá ṣe fún lágbára tó kó sọ kí ni o eríkèríkè ara wà á yóò balẹ̀ la bákan náà bí ó bá fẹ́ràn èèyàn kan yóò fẹ́ nítorí tọ́lọ́ wà yá bùkúdà lílá wà yá bùkúdà lílá tí ó bá kórìíra nìkan yóò kórìíra rẹ̀ nítorí tọ́lọ́ wà yá tí ó bá yọ́nú sí ni yóò yọ́nú sí nítorí tọ́lọ́ wà yá yóò sì bínú nítorí tọ́lọ́ subhanahu wa ta'ala ya'muru bil ma'ruf yóò máa pa àwọn èèyàn láṣẹ yóò pàṣẹ dáadáa wa yanha 'anil munkar yóò máa kọ ìwà àbàjẹ́ wa yahrumu 'alayhi al-kadhib ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn ọ̀ràn yẹn kó mọ̀ wípé èèwọ̀ ni irọ́ pípa jẹ́ fún wal ọ̀rọ̀ ẹ̀yìn wan òfófó ṣíṣe wal ìgbéraga. والعجب متو متو والرياء أشيها والسمعة أشيبو والحسد أتكيتا gbogbo àwọn ọba tá a kà kalẹ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ dáìlì àwọn ìwà tí ò dáa tí ò yẹ ká ká mọ́ ọwọ́ ambulance àti ẹni tó jẹ́ tọ́lẹ̀bù rẹ̀ bákan náà kéèyàn ó máa ṣe inú níbí ni kò ní inú lágbájá kan sáà bí mi kò kórìíra ẹ̀ o ì fẹ́ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tókun yẹn bá ń sọ̀rọ̀ báyọ̀ dákun rẹ̀ àwọn yẹn gidi ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ kò lẹ́tọ̀ wàrú lẹ́tọ̀ lè fọ́ọ̀dù alẹ́ lọ́gbẹ́yẹ kéèyàn máa wọra pé òun dáa jẹ́ lómi lọ kọ́ ọmọ wúra rẹ pé olólá ju ẹlòmíì lọ olóore ju ọmọlàkejì lọ wọ́n ní kò dáa wàlẹ́hàmsì ká máa búyàn lójú ẹ̀ wàlámsì àbígbà tí ò bá sí ń bẹ̀ pé kí ni mo lè bú lójú ẹ̀ mo lè sọ lẹ́yìn níta ìta kò dáa wàlábàfù alábàfù ayé aláhàwù wàláyà eré tí ò láǹfààní kankan tí ó jáde ńbẹ bí kéèyàn ó máa ta géèmù lórí fóònù máa fi géèmù ṣeré sáà pípa àsìkò ti lọ àbí kéèyàn máa gbá tébù tẹnísì kó máa ta lúdò máa tayò pé àwọn nǹkan yẹn àfààní wọn ṣe léèwọ̀ fún alimukalla wasukuriya kéèyàn ó máa fi ọmọ làkejì ṣe yẹ̀yẹ́ wazina àti zina àbáà ni wọ́n gbé ọ̀rọ̀ zina wá ń bì ṣètùmọ̀ ni wípé zina ó kéré ní ẹ̀ṣẹ̀ sí àwọn èyí tá a jọ síwájú. wọ́n ní rárá nínú àwọn kàbáyà ẹ̀ṣẹ̀ tá a bá ń kà á lè ka púpọ̀ tá a fi dórí zina. tẹ bá ti mú ẹbọ tẹ mú sísẹ yà ṣe bàbá èyí tí ó kú ò lè jìnnà má tí ó fi kà zina anabi kà zina sínú sábọ̀ asábọ̀ alimọ̀bẹ̀kọ̀ ṣùgbọ́n tá a bá rún tá a bá aṣọ síwájú sọ àwọn sọ ojú ọ̀pọ̀ àti gbogbo eríkèéríkèé ara àwọn nǹkan wọ̀nyí ní yàrá lè mójútó àwọn nǹkan yẹn ó súnmọ́ kéèyàn má kó sínú kíni o kéèyàn má kó sínú sínú. lórí jẹ́pọ̀ àwọn afáà tí wọ́n sáájú tí wọ́n bá ń kọ̀ nǹkan ọ̀rọ̀ yé wọn wọ́n sì fẹ́ ká mú àwọn ẹ̀kọ́ kan àbí mi jáde nínú àwọn kàtà ń pè kalẹ̀ sọlá fi lè wípé wà zina zina òun náà nínú àwọn alikabaayé tí ò yẹ ká fi ròyìn mukallaf ní ta àlẹ́ ìsìn bọ̀ lọ́rùn à ń bèlè nǹkan sí tọ́lẹ̀ bẹ̀rẹ̀ à ń bèlè nǹkan onímọ̀. wà nàzọrọ ilẹ̀ àjùmọ̀dìyà bákan náà èèwọ̀ ló jẹ́ fún alimukallaf kó máa wo àbí kó tẹjú mọ́ àlà obìnrin tí èèṣẹ́ lẹ́tọ̀ọ́ ẹni ọ̀nà ń pè ní àlẹ́ àjàdìyà obìnrin tí kì í ṣe kí ni o ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ ní obìnrin tí èèyàn lè fẹ́ ó ní àjàdìyà kéèyàn ó tẹjú mọ́ yálà ó wò báyìí ní fètè tìráì àbó ń wò nínú tẹlifíṣàn àbó ń wò lórí fóònù lórí fóònù àbó ń wò nínú magazine àbó ń wò nínú ìwé ẹ ra àwọn ìwé ìròyìn kan bẹ wọn lè sọ pé miss punch maize fungal wọ́n yọ ọbẹ̀ ká sí o lè la aṣọ ìtàn rẹ̀ o yọ síta báyìí tẹ́lẹ̀ ń bá ara pépà ìyẹn ní ọ̀pọ̀lọ wò ta ni maize fungal tòní ẹ̀ṣẹ̀ làwọn kan wàtàlá gbọdọ bí kàlẹ́ àmì ha kéèyàn ó mọ tó jẹ gbádùn pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ayé aláàtúnàbí yá ó ṣá engage in ní discussion ṣáá ẹ̀yin ò máa ń wọ́pọ̀ táwọn èèyàn kéè sára ẹlòmíì ò pọ̀ lọ́kùnrin tí máa bá sọ̀rọ̀ táwa lè tó ẹja continue ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wo lẹ́ ń sọ tí wọ́n sọ tálátàárọ̀ ọmọbìnrin mi náà tó náà wákàkiri ìyẹn máa wọ́pọ̀ ní campus ìsàlágbájá ọ̀rọ̀ wa àná o have to continue wọ́n tún bẹ̀rẹ̀ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ ìnáwó yẹn tọ́lá dàdó bí kálẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹlẹ́mìí ni wọ́n bá tiẹ̀ débi fóònù yọkàn dá ẹ̀ nọ́mbà kan tóbìnrin bá ti gbé yóò sá máa pè kó jọ máa sọ̀rọ̀ sáà ẹlòmíì tàlá dàdà máa báyàwó níyàwó sọ̀rọ̀ ẹ wà á sọ sọ sọ kọ́mọ kí lè rí sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni máa ń sarajọ lára tọ́lẹ́bẹ̀lẹ̀ ẹ̀ tí fi máa ń jẹ́ ní ẹ̀sà láàrin àwọn láàrin àwọn wà á kiri àmúhálì náà sibẹ̀rẹ̀ ti bẹ̀ náà sọ. ìmọ̀ jẹ owó dúkìá àwọn èèyàn máa jẹ mọ́tẹ́ni bẹ̀rẹ̀ ti bẹ̀ náà sọ tí inú ẹni tó lówó kò yọ sí. eléyìí ó máa ń ṣèyàn lè máa torí pé àáfàá kan ó. Oh, ní gbogbo ẹnikẹ́ni tó bá lẹ́nu kó kojú kókó tí a yá tọ́sọ kí báwọn ṣe ń gba owó lóde lọ́wọ́ àwọn èèyàn pé kọ̀bá súnà musa sọ̀rọ̀ yẹn akudọ̀rí lọ́kàn lọ́kọ̀lọ́ wà á kí àmúhálà nọ́ọ̀sì bẹ̀rẹ̀ tẹ̀lé ẹlòmíràn bẹ inú rẹ̀ ọ̀yọ́ ń gbẹ falagidi fún lagidi olóòfò yẹn lẹ́yìn ó sì lágbára jọ́ bíi alkiyama torí pé inú rẹ̀ ò yọ sí nǹkan yẹn abẹ́lẹ́ mi àwọn ò lè fi lé ilẹ̀ wí wá fẹ́ gba nǹkan ni gbogbo àwọn nǹkan báyìí kéèyàn ò kí sára torí tó bá lè lọ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kàtínú ẹni yẹn ò bá yọ sí nǹkan yẹn èyàn ò lè mú jẹ dọ̀bìdàbìdà àfitẹ́ni yẹn bá sàmùtúkúrò fúnitọ́ ọ̀dọ́kọ̀ wal aklu bi shafa'ati aw bi din àbí kéèyàn ó máa fi ṣàfáà jẹun kí ni tó máa ṣàfáà ń bì òun náà ní kọ́ ọ̀tà ṣàfáà fẹ́nìkan ọ̀tà wá sátọ̀ bọ́yá ẹnìkan gbọ́tọ̀ ṣẹ́rẹ́ mi dẹ́n wòye tó o bá ti ṣe nǹkan kan sáàmù ó wá ọjà rí o ọjà bí o lọ mú o wá àwọn aláàbọ̀ ọ̀rùn sí wọn ò fi ọ́ lẹ̀ àwòbídìn àbí ẹ̀sìn kéèyàn máa fi ẹ̀sìn tú àwọn èèyàn jẹ anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ bá ti gbọ́ wá sí àfa ẹ gbúdọ̀ dáwó fún sanabi ló sọ anabi ló sọ ẹ ajá dáwó gbà náà so idan aṣẹfọ́ àmì kí la fẹ́ sọ nípa àwọn lọ́yà. kí la fẹ́ sọ nípa ṣé ṣàfáà ni lọ́yà mi sí. naam naam mi gbọ́. Hmm? lọ́yà ò ṣe ṣàfáà torí pé ẹ̀dá kò ń ṣàfáà ṣíṣe pẹ̀ ẹni yìí ó ti ṣẹ̀ òun náà ti àdúgbò kóun ti ṣẹ̀ wọ́n wá ní ah, yóò jìyà ẹnìkan wá déyàn pàtàkì nínú àwọn àwọn ah, ah, ẹ fi ẹni ìyá mi kò ní ṣerú ẹ ṣe é sọ pé kò ní ṣerú ẹ mọ kò ní ṣerú ẹ irú nǹkan báyìí èèyàn gbowó sí ṣùgbọ́n lọ́yà ní tí lọ́ọ̀yà ń ṣe ni pé lọ́ọ̀yà fẹ́ bọ́ ọrùn náà fi ń pè wọ́n ní agbẹjọ́rò lọ́ọ̀yà fẹ́ bọ́ ọrùn ọjọ́ rẹ òun mọ ẹjọ́ rẹ rò torí pé níbi tó ti mẹjọ́ rò ń gbà mí ó lè jàre kọ́ mọ́ mọ́ rò kọ́ wá jẹ̀bi tọ́jú abáyé lọ́ọ̀yà ń bọ́ tún ẹjọ́ rẹ ó bọ́ gbé kalẹ̀ lọ́nà tó òfin ní jẹ̀bi tádájọ́ bá sì padà dájọ́ pọ̀ jẹ̀bi fáínálì náà táǹtì ọ̀ má ti mọ̀lé lọ́ọ̀yà ọmọ lọ́ọ̀lẹ́ náà òun ti bọ́ ọ̀rọ̀ ọ̀kan wọlé náà kòkó sí kòkó sínú iṣẹ́ tó gbowó rẹ̀ ni pé ẹjọ́ tí wọ́n máa rò òun bọ́ ọ̀rọ̀ ọjọ́ yẹn nábì ń pè ní àgbà ẹjọ́ rò tó ti bàbá ṣùgbọ́n àṣàfà kì í ṣe pé ẹ̀kọ́ kan ló kọ́ bóyá ṣàṣìyà rẹ̀ láwùjọ bóyá ìwọ ọmọlúwàbí bóyá ipò rẹ̀ náà wọ́n pé àtẹnìbá ah, nìkan fẹ́ nìkan yá o ọkàn balẹ̀ wípé yóò tún ẹni yẹn ṣe kíkayọ̀ rẹ̀ sòkèyàn wa dúró lórí èyí látara ṣàkṣà rẹ̀ kó fún wa máa gbowó ìyẹn máa ń ṣẹlẹ̀ o ẹlòmíì lè bẹ kán ní ẹjọ́ torí Ọlọ́run pé wọ́n fẹ́ fún mi ní iṣẹ́ kan wọ́n dẹ̀ ní àwọn èèyàn wo làwọn èèyàn dáadáa tí mo mọ̀ tí wọ́n lè fún mi ní lẹ́tà èèyàn dáadáa ni èèyàn dáadáa mọ̀ sí bẹ́ẹ̀ ká tó lè sáyẹn iṣẹ́ yẹn tó bá gbà ìlú ní òjò tí wọ́n bẹ̀ torí pé tán bá rí signature ọ̀hún wọ́n fún ọ ó dẹ̀ mọ̀ pé ní rí náà lẹ́nu yìí ọwọ́ gbowó lórí signature ní táwọn èèyàn ń jẹ lábùjá nìyẹn kò tó ti mọ̀ kọ́fíìsì òun ni kí nìyẹn ó gbà kọjá tó bá ti sáyẹn contract tó gbà yẹn ó ti ní percentage tí ó lọ sọ pé ẹ wá gbà táwọn àbá àti sọ ìpè wal aklu bi shafa'ati aw bi din wa ta'khiru salati an awqatiha nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ òun náà ní kéèyàn máa lọ ìrun lára títí tí àsìkò rẹ̀ ó fi ṣe kí ni o tí ó fi kọjá ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ tó tóbi pọ̀ òní téèyàn bá mọ ṣùgbọ́n wàlá kí ni náà sì láyà àwòkọ́ ti ha títí tásìkò yẹn fi lọ ní o lápèjúwe sóbà títí títí títí o lọ lára tó òun fi wá yọ o sì àfẹ́ máa kí ẹsẹ̀ tó o sẹ̀ yẹn ìyẹn ló fàtà fún aṣẹ́ sinamu ní tẹ́mi ọ̀rọ̀mọ̀wòlá wọn ni kó mọ̀ dànù yẹn padà gan mọ́ ẹsẹ̀ yẹn kọjá kó o sọ pé o fẹ́ san kọ̀dọ̀ ìlà àyàtúbà ìlà kó yàtúbà lọ́sọ̀dọ̀ ọlọ́run wàlá yà kí lo láò sọ̀kùbàtò fàásìkìn àfáàní kò lẹ́tọ̀ọ́ alimukallaf ń tà lẹ́sìn bọ̀ lọ́rùn kó máa mú lọ́rẹ̀ kó ṣe pé pòkì lọ́rẹ̀ pòkì òun lọ́rẹ̀ rẹ̀ wàlá mujalasatuhu kò sì gbúdọ̀ ṣe kí ni o kò gbúdọ̀ máa jókòó pẹ̀lú ẹ̀ gbúdọ̀ jókòó papọ̀ lè géèrè tọ̀rọ̀ ra àyàfẹ́ pé làlórí ló fà á ìwà àwọn àfa wọn máa ń sọ̀rọ̀ lásán náà on travel lọ Ìbàdàn ọwọ́ public bus ẹnìkan tó ti ń rùn lẹ́nu ẹ̀ òun lọ wọnú ìwọ ló jókòó lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ fi dé Ìbàdàn tó ti mọ̀ pé nǹkan sọ mẹ́rin pé lẹ́gẹ́rẹ́ mọ̀ rúra ni ìjọba ìjọba tó wá dé Ìbàdàn kọ̀ wá níbo làdúgbò yín ẹ̀dọ̀ sátọ̀dé sànìtì bá lọ bí náà àmọ́ bá yín ṣe fàájì àjọmọ́ ìjókòó tọ́lìbìrì ẹ̀mí èyàn lọ́rẹ̀ àfi ọ̀rẹ́ tí èyàn bá jẹ́ pé èyàn dáadáa téèyàn mọ̀ lékún pẹ̀lú jíjókòó pẹ̀lú ẹ̀ èyàn máa ń mú lọ́rẹ̀ bẹ́ẹ̀ náà ni mùkàlà ìwàlẹ́ mujalasatuhu lẹ́gẹ́rì tọ̀rọ̀ wala yatrubu bidọ́ al-makhluqin bi sakhti al-khaliq kò gbúdọ̀ máa wá ìyọnu ẹ̀dá tọ́lọ̀ ń dá bisakhtil khaliq tẹ́lẹ̀ yóò fi wá fà á lọ síbi tí ó fi wá rí ìbínú ọlọ́run tó dẹ́dà ọ̀rọ̀ tó sọ ń bí olùdó hadith kan ló wà lọ́wọ́ ẹlòmíín bẹ owó tẹ́ ń sọ yẹn ó mọ̀ ṣùgbọ́n nítorí pé lágbájá yóò sọ̀rọ̀ lágbájá lè bínú ó òfin ṣe tọ́lọ́ kí tágbádá má bàa bínú kó lè rí ìyọnu lágbájá òun ló fi ń ṣe kí ni òun ló fi ń ṣe ọlọ́run ọba adẹ́dà àfààní talibul ilm mukallaf ògùnà ṣẹbẹ qala Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wallahu wa rasuluhu ahaqqu an yurduhu in kanu mu'minin ọlọ́wọ́n ní òun ọlọ́wọ́n àti òjíṣẹ́ rẹ̀ ló lẹ́tọ̀ọ́ jùlọ kẹ́ ẹ yọ kẹ́ ẹ ṣe tí ó yọ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ ju ẹnikẹ́ni lọ tó ti pé lóòótọ́ ni wọ́n jẹ́ olùwàkúròdò wa qala alayhi salatu wassalam afaani ẹ̀rí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run anabi la ta'ata li makhluq fi ma'siyati al-khaliq a kì í torí ipa afẹ́ tẹ̀lé ẹ̀dá káwa lọ ṣẹ ọba àdẹ́dà wala yahillu la kò súnṣẹ̀tọ́ fún al an yaf'ala fi'lan kó lọ dáwọ́lé iṣẹ́ kan kò lẹ́tọ̀ọ́ hatta ya'lama hukmallah kó ó dìgbà tó o bá kókó mọ ìdájọ́ ọlọ́run lórí iṣẹ́ yẹn mọ̀sí gbígbà tó o bá ti ń ṣe ló yẹ pé ìjọ kí ni ìdájọ́ nǹkan báyìí tán bá sọ fún ọ tí o bá bọ́ ọ lẹ́mìí mu o lè má lè filẹ̀ o ti gbàṣẹ bank bíúrì o ti ń ṣe lọ́wọ́ ẹ̀ náà ìjọ kí ni ìdájọ́ ní àbá ń ṣiṣẹ́ ńlẹ̀ ọtí ẹ̀wá ní haram ìsàmù bá bẹ̀ lọ́n ọlọ́run já lè filẹ̀ o ní filẹ̀ ṣùgbọ́n kò tó tó bá mọ̀ dájọ́ ọlọ́run lérí ẹ̀ náà yóò rọrùn fún ọ láti má ṣe láti ronú alternative so ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ṣe pàtàkì púpọ̀ kéèyàn tó dáwọ́ lé nǹkan kan kéèyàn ọmọ kíni ìdájọ́ ọlọ́run ọba lórí nǹkan náà wàyẹ́s alẹ́lẹ́lẹ́mẹ́ ẹ̀yìn wà áńyẹ́s alẹ́lẹ́lẹ́mẹ́ á kí alùmọ̀kálà kó máa béèrè tí òye nínú ẹ̀sìn lọ́wọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn wàyàkùtẹ́bí ìbílẹ̀mù tẹ̀bí ìyẹn lè súnlẹ̀ tí muhammad sallallahu alayhi wa sallam kó sì máa kọ́ṣùn àwọn tí wọ́n bá máa ń tẹ̀lé súnà nabi sallallahu alayhi wa sallam àwọn afáàní wọ́n ní kó máa béèrè béèrè lọ́wọ́ àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ìdíwọ̀n kó sì máa kọ́ṣe àwọn tí wọ́n bá ń tẹ̀lé súnà ẹlòmíràn lè ní màkà béèrè ogun masáìlì ọ̀rọ̀ ẹ̀sìn yóò sì máa sọ bó ṣe rí ṣùgbọ́n òun lè má ṣe ṣùgbọ́n àwọn súnà kéèyàn ó máa kọ́sẹ̀ wọn torí pé ọba pè hàn ló ń súnà wọn náà lẹ́yìn tó yẹ pé kò ní gbégbèsè kan báyìí ńlá àbídẹ̀lẹ̀ àwọn fẹ́ máa tàhárí ní tí wọ́n ké ká tó ṣe kankan sọláfà àfi sọ fún yẹn bí máa béèrè béèrè lọ́wọ́ àwọn àfa ṣùgbọ́n ní ti kíkọ́ ṣe nínú àwọn àfa yẹn àwọn tó bá jẹ́ kí ni o tó bá jẹ́ onísúnà àwọn wo nínú àwọn onísúnà alladina yadulluna ala ta'atillah àwọn tí wọ́n máa ń júwe fáwọn èèyàn ọ̀nà tá a fi máa tẹ̀lé aṣọ ọlọ́run wa yuhaddiruna min ittiba'i shaytan tí wọ́n sì máa ń kí àwọn èèyàn nílọ̀ ẹ ṣọ́ra o níbi títẹ̀lé shaytan ìtẹ̀lé shaytan níbi o lè bírí kó sínú ẹ̀ lẹ́yìn tó bá kọ àwọn èèyàn láàfà àsúnà nǹkan méjì làfà àsúnà máa ń ṣe téèyàn fi máa ń mọ̀ tẹ́ẹ̀ fi máa pa àfà àsúnà lẹ́nu àkọ́kọ́ yóò máa ṣe ìbáàtú ẹ̀sìn ntọ́lọ́hún tànàbí ntọ́lọ́hún tànàbí yóò sì máa ṣe tẹ̀sí ùdíní àmà yóò xàlìfọ̀ àwọn nǹkan tí èyí sára ẹ̀sìn tí wọ́n fi kúnú ẹ̀sìn wá sí rẹ̀ ọ́ máa lọ bẹ̀rẹ̀ eléyìí sára ẹ̀sìn nǹkan méjèèjì yẹn lèyàn fi máa kọ́kọ́ dá àfàsùn nàmọ́ ìdí yẹn tó fi jẹ́ pé àáfàá ni yaduluna ala ta'ati wa yuhadhirun min ittiba'i shaytan wala yarda li nafsihi ma radiyahu al-muflisun ẹni tó jẹ́ mukallaf kó mọ̀ yọnu sífẹ́mi ara ẹ̀ ń táwọn kan tí wọ́n yọnu sífẹ́mi ara wọn àwọn wọlé àwọn ẹni náà al àwọn ẹni tó ṣe wípé àwọn tí wọ́n ṣòfò àwọn wo ni muflisun àwọn wo làwọn tó ṣòfò alladhina da'at a'maruhum fi ghayri ta'ati Allah ta'ala àwọn tó ṣe wípé wọ́n rá ìṣẹ̀mí wọn láre iye ọdún tí wọ́n lò láyé ẹlòmíín ti lò forty fifty sixty seventy wọ́n lò ó fi ghayri ta'ati Allah ta'ala lọ́nà tí kì í ṣojú ọ̀nà títẹ̀ láṣẹ ọlọ́run wọ́n lè lówó wọ́n wàá yọnu sí nǹkan yẹn àwọn ò ní rí sáì dáa wọ́n ní mùkálá fún gbọ́dọ̀ yọnu sírù nǹkan bẹ́ẹ̀ fẹ́mi fàyà àsàràtà ó ó mà ṣe o ẹ wá wo ànàdàmà ẹ wá wo bówo ni àbámọ̀ wọn ó sì pọ̀ tó wọ́n yà tó lábùkà ìhìn yọmọlẹ kìlá báwo ni ẹkún wọn ó sì tó bá ń jẹ́ yà kìlá àwọn wo ni àwọn tí wọ́n rà ẹ̀mí wọn láàrin láyé bíi nas'alullah subhanahu àwọn abẹ́lẹ́ wọn bá tí ó lára dá an yuwaffiqana kó fi wá sí kòǹgẹ́ littiba'i sunnati nabiyyina láti lè máa tẹ̀lé sunna ànábì wa wa shafi'ina muhammadin sallallahu alayhi wa sallam ṣáàlà ìwà tó fi una eléyìí àti ìwọ ló fẹ́ kí o yàgbà ṣùgbọ́n muqaddima yìí àwọn afáàmọ́ ń ṣe ìlísàmù ẹ̀ lórí àwọn tùlá àbùnà gbélé wọ́n lọ ha gbogbo kọ́dímọ̀ sórí kọ́ máa sẹ́nu ọpọlọ wọn kí wọ́n dẹ̀ máa gbìyànjú pé ah, ah mo fẹ́ lo ní tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kéwì kó ní lẹ́mìí pé òun fẹ́ fọ́ọ̀lù ẹ̀ àwọn nǹkan tó dáwọn fi máa ń fa àlùbáríkà sí mẹ́yìn ní tí mo kà ń bí yìí mo fẹ́ lò al-ilmu iqtidahu al-amal yẹ gangan ní mo ní kí mẹ́yìn ọlá àlùbáríkà sòlè tá a kà í ní ìsinmi tahfaduhu ó hà sórí wà tá a máa lò wí ó dẹ̀ máa fi ó gbé síwájú báyìí ó máa fi ṣiṣẹ́ gbogbo àwọn kan tí wọ́n ló jọ̀ràn yẹn alal mukallaf kágbìyànjú kí a kíyèsí inṣàlá àdùnbí tí ó bá di bẹ́ẹ̀ nílẹ̀ magi wàlíṣà ìnáwó àṣẹ wàkọ̀rọ̀kọ̀rọ̀ àná kàm sọ́fà. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما tí a bá rí kẹlímà kan tí o bá yọ tàbá parí dárúsù kò béèrè o gbúdọ̀ ma kẹlímà bí kẹlímà lójú kí n máa tu kẹlímà bí kẹlímà torí pé ó ṣeé ṣe kánikẹ́lò mi náà wà gbà lọ́wọ́ tẹ dáwọ́rà láti alẹ́ níwáyà àti ṣe dáwọ́rà akhdari lọ sí mọ́sí yorùbá ẹ̀ lọ́mọ tó ti akhdari fún wa bẹ́ẹ̀ wáde aha ìtumọ̀ dára nígbà yẹ pé pàápàá jùlọ àwọn tí wọ́n ṣáraka àmúṣárikú هذا وصلى الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم اقرأ نعم فصل في الطهارة أقرأ ترافقي tí àwọn fuqaha tí wọ́n kọ wọ́n sábà máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àtọ̀hárọ̀ àbí hadith léyìí tí wọ́n bá kọ lè bayani al-ahkam al-fiqhiyya wọ́n sábà máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú báàbù tọ̀hárọ̀ kí ni ìdí tí àwọn àfa onímọ̀ fẹ́kì tí wọ́n fi sábà máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kíkọ tírà pẹ̀lú báàbù àtọ̀hárọ̀ wọn náà ni pé àtọ̀hárọ̀ shirt májàmú ló jẹ́ lè ṣe.